والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجل وجود الجمع الوالدة وبات الجمع يا سيد tí ò ní kó tójú oorun bọ́ sójú kú ẹ̀yẹ kó dúpẹ́ fún Allah lórí pé ó tún fi àyè gba òun fún òun lè láǹfààní láti ṣàlékún dáadáa fún òun sì lè láǹfààní láti ronú kúwàdà kúrò nínú àbàjẹ́ láti túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ eléyìí tó ṣe fún òun ti ṣẹ̀ síwájú fún òun sì lè nípinnu má jẹ́ pé dáadáa rere mímójútó ẹ̀sìn ní tó wọ́n máa ṣe ní tó bá ṣẹ́kù fún ọ nínú ìpèsè ayé kò sí tàbí ṣùgbọ́n ẹnikẹ́ni tá a bá fi lè lọ́ lára tá a gbà láyè fẹ́mi rẹ̀ gùn oore ńlá la ṣe fún un lẹ́yìn tí fún láǹfààní láti ṣàtúnṣe tó ti bàjẹ́ láti jẹ́ kí gbogbo nǹkan tó ti kúrò nípò rẹ̀ kó padà sípò rẹ̀ ọ̀pọ̀ ẹ̀máyé iná làwọn ẹ̀ṣẹ̀ tá a ṣe ẹlẹ́dàá wa látàrí páàsì ń bẹ aláǹfààní láti máa túbá láti máa tọrọ àforíjìn èsì kíkà kan máa lo àǹfààní àti ìkó láti máa ṣe haranhara lórí nǹkan ilé ayé ṣùgbọ́n ṣe lọ́ọ́ ká máa ronú bí tá à ń lọ náà ká máa tọrọ àforíjìn nítorí pé tó ló wá bá foríjìn yàn dáadáa ọ̀jẹ̀ téèyàn tí ọba wa forí jìyàn ọ̀nà dà láti rí dáadáa. bákan náà ọ̀pọ̀ ẹ̀mẹ́yà ìdá àti aburú àti kọ̀dá kọ̀tọ́ iná ló ti ṣe sọmọ àyà èèyàn wọ́n sì máa ń pé ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ Allah tí ò bá ti jẹ́ pa àṣẹ bọ́ sí i ó ṣẹpẹrẹ láti ráforíjìn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀yàn nítorí pé ẹ̀ṣẹ̀ tá a sẹyàn tábà fi lè bá bẹ́ẹ̀ kú tó náà lọ kò sí tàbí ṣùgbọ́n yóò gbẹ̀san rẹ̀ o tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyà torí ẹ̀ àǹfààní ńlá ni pé èèyàn sì ń bẹ láyé èèyàn ronú kú àdàkúrò nídìí ẹ̀ṣẹ̀ èèyàn tù ú bá láti jẹ́ pé wọn ò tún ní padà sídìí ẹ̀ṣẹ̀ yìí mọ́ ètò bá sì ṣe èèyàn ẹgbẹ́ rẹ̀ ọlọbẹ ó túbá ó dárí jìn ọ torí pé tó bá lè fi ìtìjú tó fi kárùn tó ọlọba tó tọrọ àforíjìn tó foríjìn ọ láyé yìí kò sí tó pé ọjọ́ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní àbá kágídé hárí ní à ń sọ pé rárá èmi kọ́ tọrọ àforíjì lọ́dọ̀ tó ń jọba jásí ọjà sí ó lè jásá burú kágbára rẹ̀ oníká ó lè já jahannam torí de eléyìí ẹni tó sẹsí ẹni tó mú ẹ̀tọ́ rẹ̀ tó mú mẹtìẹ ẹni tó sàbòsí sí ẹni tó ti fẹnu wárọ fún kọrọ rẹ̀ gbogbo àwọn oríṣiríṣi ìbàjẹ́ dúkìá rẹ̀ ni owó rẹ̀ ní bẹ lọ́rùn ẹ gba gbogbo ẹ padà fún un torí pé kú ń bẹ ikú ń bẹ téèyàn bá ti kú téèyàn bá ti lọ téèyàn ti báyàn nù torí de eléyìí ẹ jẹ́ ká máa lo àǹfààní pé a sì ń bẹ láti fi máa ronú pìwàdà láti fi máa ṣàtúnṣe tó ti bàjẹ́ ní ọ̀rọ̀ wa láti fi jẹ́ ẹni tó ṣe pé a túbọ̀ dúró dáadáa lórí ẹ̀sìn òdodo olú ẹlẹ́dàá kó gbàdúrà wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa